وكل بدعة ضلالة وصاحبها في النار أعاذنا الله وأجارنا من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته بلغنانا عدو موجود تبارك وتعالى في الواقع بيني kanáléjì oṣù ramadan nolumẹ́la ìwọ̀dọ̀ 1438 ọdún òdúgbò yídẹ̀lẹ́mẹ́lẹ̀ yóò wáyọ mẹ́jọ òbí hijira níbi muhammadu sallallahu alaihi wasallam kó ṣe níhu june oṣù kẹfà 1438 inolu mele ihodo 2017 ratuwa yingini insha Allah anya shane kubo kale kade onale ili suratul baqara aya 225 aya delimeji yin ogu nyomelu yingini akwane oji aya delimeji yin ogu Nam نعم للذين يؤلون من نسائهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق فإن الله سميع عليم نعم الله تبارك وتعالى يا كوين للذين يؤلون من نسائهم abudu kuma ci ila ipaya moya ma ila ya ce kwayoya oncika kinihi igebo en kuma aduwa kinihi ila ce igebo de tudale ubay bin kab shan kuma agbaya gidai ìṣàgbà lílẹ̀ zina ya kùsìmúnà min nisa'ihim ọgọ́lọ̀mù ìṣàgbà abụghị ma abịabọ ojii amọ ya ma bụghị ma anọla ama ebọ ojii ọla amọ ya ma ịnọla ama ebọ gide yi chịka gịnị ma ọla ma nebọ ka gịnị ma bụ anwụda chịkpọ ya lege yi ma ihe anwụ bụ adagbade ama kpọ ya lege wallahu tabaraka wa ta'ala ainihi igbo ma anụla ma ma mọdụ ya ma ma ma onugbo terọbụsụ turukuma higuta na nwala ma arụbata arụbaati ashuru turukuma ni keji ọkpọla ma kọla ọdachile kiri dọmọ gbogbogbogbo oṣù mẹ́lẹ̀ ọgẹ́nẹ́lẹ́ enwe kuma akola ojú gida yi maruka kini al'ila'u al'ila'u ohun madu da enwe ka akola ojú ma ba yọ gida ohun tí ọna kẹlẹ ikpe bọnọla ojú ọlọ ya ń ma agini ọ̀nà ọdú kì jẹ́mọ̀ rùdà sí àbá dàgbàdé òun pẹ́lẹ́gẹ̀ ìmẹ́rẹ̀dúnú ìṣẹ́nìkì náà lẹ́yẹ̀bá kú mẹ́rẹ̀dún nẹ́bá ẹ̀mẹ́gíṣẹ́ òmìnira ìdánmọ́ yẹ takẹ́ ìwọ̀láhì akini na duki aje awon ba awon da si pa oye elege yan ga ci gidan mai madu akini al ilahu al ilahu gire yo ni no lange bo ite ko egba igbele egbe kadin islam ma wadan o ma ci al ilahu ifi iṣẹ́ arab ma ní al'ilahu fi lókọ́ alhalfu ẹbẹ̀ igọ́ umaru ila tudalẹ̀ ne ki akilika ya kaye nihi kọlilul alaya hafizun liyaminihi idha sadarat minhu aliyatu barrati kọlilul alaya ẹbọ ìṣàgbéyà gẹbọ nanan hafizun liyaminihi imda ẹbọ ngọba yadi da ya balayan idza sadarat minhu al aliya an du jamu al aliya an ma do aliya shi jamu al ila de eh idza sadarat minhu al aliyatu barrati ngo kuma shi ta'rif ma shi ta'rifu eh, al ila ibn tafi al mughni eh, ibn qudama ma define al ila umma do ile gidewa قليل العلايا حافظ ليمينه إذا صدرت منه العلية برته ورالي عبد الله بن عباس ماي أبي بن كعب أما شابوك ما شاك بكاتوك للذين يؤلون من نسائهم أما يمينه للذين يقسمون من نسائهم تربص أربعة أشهر alẹ́ àmàṣàgbà tó dá alẹ́ màá nìyí ṣẹ́nkú náà gẹ́bọ kàkí ní àdàtí kọ́ àwọn ẹbọ lẹ́bà ṣẹ́nkì máa ṣẹ́hun ìkìtú gbẹ̀gùn máa gẹ́bọ kóhun ohun ẹ̀gẹ́bọ kóhun àmàlẹ̀ màá nìyí ẹbọ ẹlẹ́ ẹwàlẹ̀ wẹ́bọ gbọ́nyọ́kọ́ àbànà kí ní oṣù oṣù méjì ẹ̀ta ẹbá todo anibi sallallahu alaihi wasallam ayi ni ene ti agebo ki gebo ko yo ma se se ojo egebo ko run ewi ku e ki kale ma de do ebon duru ise ki won ya ti do mota ene du ki anu la bo imudi imoto ki kile ni chi ya ti kolon ga

báyìí ni ìlà ìwé ẹbọ ẹgẹ náà lẹ́lẹ́ agwà ní àtúkọ́lọ́ ẹrẹ̀rẹ̀gẹ̀ náà ìgbàdúkẹ̀ náà náà lẹ́ẹbọ àkwẹ́gbàkẹ̀ náà lẹ́ẹbọ kóòrí àkwẹ́gbàlẹ́ àtúkọ́lọ́ kóòrí ẹnu ọ̀nà àlọ́lá ẹbọ àkíní àkwẹ́ láì ní ṣeunke one ọla onebo geni ọla ọdachi ẹ̀yìn adágbàdé òǹkọ́ ọ̀yàwó tákí akwẹ́gbàkì ìnọ́la ní ẹbọlẹ̀ tákọ̀ ọ̀gá kàkọ́ àbòhúnmá ọ̀gá kì wọ́n àbòhúnmá ẹba òun nínà láti àjákì àkíkọ̀lá ọ̀dàṣí òun nínà láti àjákì àkọ̀lá ọ̀dàṣí èyí ṣẹ̀rí àmáyìnìhì ẹbọ̀kì nọ́ra ọlẹ́

ọla ka mali mi kó ma ọmọlẹ̀ na nana máa ní ẹbọ kẹ nọ́lẹ̀ ibá ṣeun kẹ ẹbọlẹ̀ nọ́láwẹ́ ẹ̀ṣẹ́ nọ́dà indi kẹ ẹ̀dẹ̀gbẹ̀ ìdátẹ́ ẹnẹ́kì dẹ̀gbẹ̀ ìdátẹ́ ẹnà abánilẹ́ máa nìyí ohun ìṣẹ́ ní kí tẹ́bọ̀n tú tákẹ́gbàlẹ́ oṣù méjì èyí dúkìá wọn làdàkẹ́ ìbò wallahi tallahi na haka yare ba oṣù méje ẹjọ́ báyìí ó bá wọn dábàá ká ní ewé yé òun ẹ̀wé yé òwe takamẹ̀rẹ̀ ajé ni méjì ọ̀là ọ̀dàṣẹ́ ẹ̀nà alẹ́ ẹ̀wẹ̀ tí táṣọ làkẹ́dẹ́ kọ́kọ́ mẹ́wọ̀n tún kẹ́ ń dọ̀lù dàṣẹ́ dùn méjì ń bọ̀ gọ́kọ̀ ojú àkíní òkú ní gbogbo atóṣù méjì bá òun bá dábàá àlèdúró alùkẹ̀ẹ́nú ọlẹ́ ẹbọ lẹ́yìnbá ọ̀dàjì dọ́mọ̀ ọ̀gẹ́nẹ̀lẹ́kẹ̀ ogun ọyẹ̀ ẹ̀ àjàkà ní yáànù ẹ̀rọ ń ìmáàmù yáànù ẹ̀rọ ń àìjọ́ ìjìká kí ni fọ́ládì mẹ́ta ẹ̀lẹ́ ìwé yìí òyà mítánù máyẹ̀dọ́mù láàfíà àgbẹ̀mádàbà yìí òyà òun kẹ́dà sí pohùn ẹni ìlà ìnáṣẹ́ pohùn ni bá kìtọ̀ amẹ́rẹ́ àlẹ́á ìlà ìwọ́kọ̀ á ṣe ìnọ́lá ń ẹbọ kàkí àdàsípò ẹ̀ yawo da ndomo ma ne ke akuli dungo ko abito eh to imdo le turuke tu etu raki oko atu ra ya atu kwa raki to etu kwa ra le edu ya be ki ya ra ya to ainihi wa infa'u shan kuma muda muda bi kuma ke ne maki ne da shi bola mai to fa inna allah ghafurur rahim allah shadu le fi ba ya won cha le jumomi ilam dun ga kini arba'ata ashhuri on shi maximum koko ni ki punish mo nu ki o ka yoru da ta'ala anhu ishe da hadisi ga gidefi muwa ba imamu malik hadisi lashe na lafiya kuma shanki ibn kathiri da hadisi lalewa ifa ifi tafsiri min hadisi ladefi muwa ba imamu malik na'am hadisi lalewa ibn kathiri rungu ruwa ifi tafsiri ibn kasir onugo ṣe dúwá ibi tafsir e, inegba maini inegba ki sẹ́dínà umar duhu odun ni duhu torí ọ̀nà àkìjọ ẹ̀ olè ọgbọ́dúwà àti agbọ́tánì iṣẹ́ agbèjì ìhùwà chọfẹ́n ìṣẹ́ àti yàwó tààlà alẹ́ àkìjọ náà àmọ́ ọ̀nà sẹ́dínà umar tí ó yà ní medina bá ìnàlùkà gọ́ọ̀mẹ̀tì ń ṣẹ̀ṣọ́ ọ̀nà yọ̀nà ọ̀nà dúkìá alẹ́ àlè kì ẹmọ náà kùnmọ́ aṣọ́lá ẹgbàlẹ́ ma kí kọ́mpẹ̀ní ní ẹnubá construction company dúró dẹ́gẹ̀ aṣọ́ náà ẹgbàlẹ́ tí wà mọ́ ìní taxi ọkọ̀ òdúkùnmọ́ àgbà kú gbogbo kùnmọ́ máa ṣàpàpà ní dẹ́ni ọkọ̀ ìzẹ̀ká kàmú náà ra ọkí lẹ́wọ̀n ọjà nẹjọ́ ìwọ́n nẹ́wọ̀n ẹ̀bọ̀ kàmú náà ṣe máa òṣè lé a máa ṣe ẹnẹ kì bí ẹnẹ kì í

ẹwọ́gọ́ ìkà máa ṣe yìí aláṣẹ ẹdọ́mọ̀ àmágbọ́kó ṣùnú ọgọ́ọgọ́ ìdúmẹ̀yọ̀ máa ka ọ́ ìmàdé lọ́nú ìbẹ́bẹ̀ ìhùnmá ma bẹ́ẹ̀bọ̀dọ́mọ́ redio ma agbi rédíò ma gbé newspaper ma di television máa di television tó dálẹ̀ ma nga ma di facebook page kamo ne akɔla ŋma ɔla duku mɛ kama lɛ gba duku ma ko wa na machine gba ma mɛ kamo ne aka lobo ma so alu kuma ti ne ka gbɔdzi ke sɔfɛ dɔn so na ɔmɔ ɔgɛ lɛ asɔfɛ yi ayi ni inɔjɔ si du ho anɔ du ita abisiki ala e e le pepepe o sagi ɔlɔdɔ gbɔ ka anɔ du lɛ agbɔ kɔnɔ bilɛ ka dati dzi hɔ araku akụkere eji arọ ili ya anadakwu nwe ikoi tatawala hadha lailu wasiwadu janibu wa arikonihi ala qalila ulaibu yani udu enaji jalu oju enadu alu wasiwadu janibu akulu nwe anachubi wa arikuni unge ata gbiji momi to dehun allah kalila ulaibu ene mola nkun nkwele ti ajije wa si akubi ewon demi kun kwela awon ti ageni ene mola nkun kwela ti akubi e ha awon demi kun kwela awon ti ageni ulaibuhu tawran wa tawran ka annama بدا قمرا في ظلمة الليل حاجب يسر به من كان يلهو بقربه لطيف الحشا لا يهتويه أقارب فوالله لولا الله لا شيء غيره لنقض من هذا السرير جوانب ولكنني أخشى رقيبا موكلا بأنفسنا لا يفتر دهر كاتب ó yá àtẹ̀wọn obìnrin dàṣí àkọlà yìí táxi náà ń bòrò náà ní tíre líkun obìnrin gẹ̀dẹ́ àkọ yìí èyí mú ọ̀tá ìmáàmù malik ọmọ́nì ibùn kẹfìrì yá dọ̀là gẹ̀dẹ́ ìkó àlékún ọmọ́nì ibùn kẹfìrì gẹ̀dẹ́ ìkó yẹnihi n'aka yẹni yẹ sírù bìhí mẹ́ńkánà yẹ lùhú bìkúrú bìhí ẹ̀dọ̀ ọ̀nà abọ́ onobìnrin wa. shanki nene gidana ne nkunkun anasia latiful hasha eni kore laun se lọla elola lola ene kore laun se lola taku ene no gene legwa kulwe wekun anasia la yahtawihi aqaribu e kimacha kini egba egba ne kimachugba bio amihun ya lonu kichugbe awa shanki enu no gene lewojo odu edo esebo ima logo ojú aláhù láṣẹ àgẹ́rẹ̀ òkè mọ̀ múnẹ̀ dúkù máa rẹ̀ má dọ́mọ́ tó lè ní ìrìbá lẹ́nà kọ́bà min hádà sẹ̀rírì jẹwà níbò àtẹ̀kìdẹ́ ibá mo máa jẹ́ ń àtẹ̀kìdẹ́ kíṣe ní ìmì ìjò dábàlù kàtẹ̀ṣà ní ìjò tánẹ̀ kúrò mo máa jẹ́ ń mo máa yá mọ́ ní kẹlẹ́ múnẹ̀ dá ó yàtẹ̀kìdẹ́ ẹ gbọ́kùnrin bìlẹ̀ dàṣíjà tàgọ́ ilẹ̀ wàlákìnnẹ̀ ni àmá akhsha raqiban na ci ku malaiku raqibu ya ya kwata ka dai muwakkila nun shene kuma ruci megadi bi anfusina ki ade ku imi wa ibadu la yaftaru dahra inni ay min tikai ha wa kai zamani du kima darbu neten katibu kina ken du kuna ci kina ko ja dai wallahi malugu malaiku le ki akotane kakini oja bane oye na bane nyamo ne kala du yi ki ko ne ba ọla ọ koko akọkọ m ikwu onye ile gbana gbana gị mmadụ abịa onye gire n'ebe a ma mụ na-ekele dụ amụkpọ ma abụtabuchi sị na m mụrụ ọlagide igbo kọdọkọdọ kwa akara ba ọlagide ịgbakushi mụ ọta imam malik ini okobi aka adọmọ kicha chitablik ya chitablik ya adụ ma adụ tọrọ da outing. sautin gide ma ali gbogbo ina abekwu ma alụ oṣù mẹta ina abokwu ma alụ oṣù mẹlẹ nàbókùn máa lọ ọjọ́ mẹ́ta ẹnẹ ẹ̀nà àdẹ̀gbà ẹ̀nàbókùn máa lọ máa dédù tọ́rọ̀dá lọ ọdọ́ kàtá tó wọ́n làgídẹ́ ìlúwà ń àjá ṣòlù kan màdútọ̀ gẹ́sìkíá ṣe dáwà ẹ̀yà ṣe bẹ́ẹ̀ ti nẹ̀mọ́ ẹ̀ẹ́dù àbẹ̀ àkóṣù méèbí oṣù mẹ́jọ kọ́yẹ̀ kí wùnyín tàbí bò ń kété wùnyín ọmọlẹ́wọ́ mọ́ tàbí bò agbéjúmọ́ bí abẹ́nẹ kọ́yà kọ́kọ́ ẹ̀wọ̀n lẹ́yìn dáṣì yẹ́tọ̀ abẹ́yà àti ẹgbàzámẹ́nà níbi ha àmì sàábé kàmẹ́àdù tó kogú ìnẹ̀bẹ́ bọ̀dọ́mọ́ kàmẹ́àdì tó ha ni

ìwáṣà ìwé ní kùmà ṣe ẹgbàlẹ̀ inú gbà ní sinmi lẹ́lẹ́dẹ́ mú ọ̀tà máa lè kí mi ṣe ṣe àgbàlẹ̀ yẹn ìyá mú ọdún fí taka akẹrẹ bí hadith gidẹ fi mú ọ̀tà ìmáàmù umar yẹn hi ìtúpẹ́ sẹ́dina umar yẹn ni ìtúpẹ́ kọ́nẹ̀kẹ̀lẹ́ dúró agbá ní ọdọ́dá mọ́ọ̀dà ní oṣù mẹ́lẹ̀ kí atọ́ àwọn ọgbẹ́gbàlẹ̀ gbà ní kọ́ yẹ ti wù chidike kpiba nke eleke hụmọla ịmacha aki na uwe hmm. e luke e e na awụnye ache ka ụdabini wọ́kàm dìráìvà ṣe gbélé dìráìvà oṣù ọwọ́ọwọ́ ẹgbẹ́lẹ̀ na dédé ọkọ̀ ya gbèsè ya agbó wọn bí ọ̀là wọ̀nyí ẹ̀lẹ́gbó ẹwọ́n gẹ́nẹ́lẹ́ yà báyìí ni na rẹ rẹ rẹ tàbí sẹ́dínà ọmọrò yẹn atọ́ mẹ́wùn ní obìnrin ma dọ́ hafsa yìí nínú òǹṣẹ́ hafsa yìí kìdùn náà níbi nẹ́yìn ya ni hafsa ha o mọ́ onú mẹ́lẹ́kẹ́ wú ọ̀nẹ́kẹ́lẹ́ àmẹ́kùnmẹ́sì bóbulẹ̀ ọ̀nẹ́kẹ́lẹ́ má dà sípa mẹ́lẹ́ oṣù mọ́ onú mẹ́lẹ́kẹ́ sàǹkúlẹ̀ wú mẹ́lẹ́kẹ́ yẹ lọ wọn mẹ́wùn yẹn oṣù mọ́nu múnú bẹ̀lẹ́ ní kí jẹ́dọ̀ ìmá lè ọkọ̀ òun kí àgbò ákàdé oṣù mọ́nu yìí ní kí jẹ́dọ̀ kàdé hafta yìí ni sítẹ̀tù ashwell yìí ni ẹgbà ní ń pa kúchá káàkiri oṣù mẹ́fà àwọ́ àrùbá àti ashwell àbẹ̀kàkí ni oṣù mẹ́lẹ̀ àmá ẹ̀dọ̀jú oṣù mẹ́lẹ̀ bá oṣù mẹ́lẹ̀ tọ́gbá bá àmá nìkì jàǹkulẹ̀ àmá ìgbà ní pa kúchá káàkiri oṣù mẹ́fà ọdún ní kí hápùnù obi oṣù mẹ́fà ẹ̀rùn ní kẹ́hàfùn àmá àkó oṣù mẹ́lẹ̀ tọ́gbá akọ̀dọ̀ gẹ́ náà àmáṣí nìyẹn yìí òṣèlú náà mọ̀rẹ̀ yẹn la ahabisu ahadan minal juyushi akthara min zalika àmì sọ́jà mi dúkù náà kó má tọ́rọ́ da ayé kéjì ogun bá tọ́hún náà wọ́n jẹ́ wọn nípa má lè dúró tẹ́kéjì ogun iya ma adọ́dọ́ da àdógbè he múnẹ̀ otu mele da na ihe ebe bụ kuma bi onyi abe ma dunyi kuma ma uwe akwọ jeleta kuma awa join ya so that is ma na e, akpalụ ibu ka adụkwa ugwu otu mele isi na ịda ma kuma da onyi bebụ ka ilu sirala onu obula eru ugwu gbogbo otu gbọọrọ abanile enwelechi kwuru anya aka gị n'ihi onu obula edukọkọ olikwu igwe a na-egide kwugbanwe otu mele ma iyara ọjọ mẹwàá ṣe ilẹ̀ lókè alú

fẹ̀yìn fááú yẹ́nìhì ṣẹ́nkùnmẹ́ àmọ́là mẹ́gbàdàbì ẹnẹ́kì gẹ́bọ̀ kàkí ni iye àdà sí pọ̀ọ́yà ń gẹ̀ní ṣẹ́nkì mọ́là ń gbàdàbì ẹ́ fẹ̀yìn aláha ọ̀fúrù rọ̀hì sọ̀bẹ̀kúnmẹ́ máa kí ni ọjọ́ aláhùbá ó ń

ọyọmụnwa wee letụkọlọ abịa agwa mọnịtọ ere wee letụkọlọ onwunugbo letụkọlọ nwere wee letụle onekele onye mrụgwọ onye ihe ma ya ọmachi nwa adụghụ nwa awa akwụ ṅara ya gị agbọgwọ ya ya ọla pịa ụta ya tọjagba gbe wakenu ya ọkọ onye mdada ya oṣù méjì pẹ̀lú omi to den ye atini ka ko atini tun kuna mu yala ha yoro da mu hmm. lale enya ti ilai ko ya yakini monitor seriously e monitor lere o ya ka ga gide ba ilai so yi ko domo inu inu le bo oju da ti ya ba iso yi ko domo inu seri amuda do akini oṣù mele ijo seun ba ki ijo oṣù mele koko mangwa da ti ko ya gbe

máa inyo iyùn àbánilẹ́nu tọba ìnàbẹ́bọ̀dọ́mọ́ kó àmì máa lè mi lílelele bí ìgbélélẹ̀ máa ní oṣù mẹ́lẹ̀ yé yọ àkọ́ yóò oṣù mẹ́lẹ̀ lẹ́tọ́gbá ṣe ń kọ́kọ́ máa wá dídà sí ìyẹn níbà ọ̀tọ̀mátíkálẹ̀ ọ̀yà lẹ́ngọdé ọ̀yà rẹ̀ àkọ́ yẹ́ lẹ́tọ́gbá alàkìrẹ́ abu hanifa dójú ọ̀làlẹ́ hassan albasari ibn sirin muhammad bin hanafiya mayami mi ẹ̀kútẹ̀ kuma wojú ọ̀lára bá nílẹ́ kàkíní hí ṣe ń kónú bilẹ̀ ìjọ oṣù mẹ́lẹ̀ ọkọ̀ wọn má dàbí dàbí àtìríkí wà dàṣí kó ǹgẹ̀ níbẹ̀ kí automatically ọkọ̀ pẹ́ àmúdáró ẹ̀hùn dúkì jẹ́ wọn dàbí yá ló ṣédé kí sẹ̀dá kí tọ́ màá yá ti parí àwẹ̀rẹ̀ tọ́ màá yá dé an littafi littafi bidayatul mujtahidi wa nihayatul muqtasidi bayanin nana nana nana isedomo ola kaka gede ise ni hutalo ka ni juili oni ino la ngebo kakini ya da sipa waya to olele kuji aruto yo eni onu bile kokoko un yali wiun alo والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء نعم ولا يحل لهن أن يكتن ما خلق الله في أرحامهن إن كن يؤمن نعم إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا نعم ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم الله تبارك وتعالى ينهي والمطلقات المطلقات انو بلاكوكوكو يتربصن بانفسهن ابو بلابان لكم اي بيتولا ما وانا باكي باكيتا ثلاثه قروء تلكم انكي فمتالي that is my my haila kachi ma fe mara bi won choga mune mara bi won fe ogenele gbogbo nugba meta oya iko one kele uno da ki akoya yin uno bele no da ki akokon to dale fiki sunna e sayyid sabik ehun maeni at-talaqu min haqqi ar-rajuli wahdahu ọ na-ekele ka ịdị ụnọdaghị akọ ya ị chenki kọọ ịṅụ ọrụ iju ka adabine taki na kedabine unubele onwe akọkọ nụ chenki unubele akọkọ yile ma adọ kakini hi alhulu alhulu kọlakọtun la rọja atafi ha unubele kọkọ ọdọ adọ mọkụ mmadụ adọ ngọngụ marụ ya ma mụ darụ gbegbe gbegbakwụ ma akara bọbọ yọ chenki unubele akọkọ ehe ihe na me nkwọkwa agbadabi ịṅaba na ịṅaba na ịṅaba na isadaki edua to e aloke ole eje ya ni ke adabi no ko mu o ko mu da no da ja da ngonu ngbigole dale o mola abajo yi am guda ba woji at-talaq atini at-talaq ar-raj'i an at wọ̀pọ̀láàkú àlìbáìní ọ̀yà ọ̀nàkó náà kọ́yà lè kẹ́nìkì dàbí dọ́yà lẹ́dàbí oníta ìyá nígbà kẹ́kọ́yà kọ́dà má dọ́mọ kẹ́dọ̀yà lẹ́dàbí ọ̀yà gẹ̀ẹ́nu dábàlù kàṣà gbọ́gbẹ́ wá zikú bi ọ̀nàbìlẹ̀ jẹun kọ́kọ́ ń kọ́ ònúkà kíkọ́ ẹ̀dẹ̀kejì kíkọ́ ẹ̀dẹ̀kẹta ọ̀yà ẹlẹ́máwọn dàbí ọ̀yà bẹ̀kẹ́ gbàgẹ̀dàbí yá ọ̀yà ọ̀hàn

òun ṣọ́gbọ́ kó na kọ́ ya kìmúdù nígbà mẹ́ta òun ẹ̀kọ́ ya òun kété ní ipò ọ̀yà kẹta nìṣẹ́ àjádá òkè ònúkà ipò ẹ̀kà mú jádá ònúkéjì ipò ẹ̀kejì mú jádá ònúkẹta ipò ẹ̀kẹta ní òun kọ́ ya na kí wọ́n ṣe ma anyị na-eche nkwụ n'obele dịghị ọga dịghị ọga haịla ka na-achị ọga haịla kakọkọ nke kọ tụrụ ala ma dị n'ike mi kọndishọn kọ ya dịghị ntakị kọ shenki n'ọga haịla na-achị ẹkọ e tẹlẹ akụlubiri ire ọyị kọ aliju aliju biri ale ẹlikun e abịa gị na enwe ẹkọ ya ha haị e ẹdẹm na enwe ẹdẹbi nwoke ẹdẹm na enwe ẹdẹbi nwoke ịchaba ka etinugbo ka egwu ha haị idepe egba na eni onwe dabi ngoko emewu enwele enyi iji mewu <laughs> onwe pe eni onwe dabi ngoko ọnawu so eju ẹsa wee ọya nwe ma tọla akọ gịgide yi ma dọka gị n'ihi tọla akụlibiri iyi eliku so tụrụ alẹ ọyị ịkọ ichekpere la ụka dọmọ ichọ ịkọ ya achọ alijibida na mi ya ami tabi kute kuya mi almajid abdullahi bin abbas kuma yanihi shan kuwa e koya ọgọ́ kuma koya nugba mẹ́ta lẹ́lẹ̀ tẹ́lá kùlù bídí àdẹ́kì shan kuwa e koya aliji bídí na bebe kuma ma yanihi ọya lẹ́lẹ́kùwa kọ́ ìdákì ní ó kà máa dùgbò jí oyi yi ka kini ni onu onuka mɛ idagba tse ko ya oke onu gba di li ŋɛ ka ŋɔ ya onu ka tse yi ama owe kɛtsɔ ɔnɛkɛlɛ kɛ kɔla lɛ ba ɔda tse do ya kini ma tsi ta aziri oji wɛ e onu a na abe akini dzodzi abakpa abe ma tsitsi lia ma mua iyi mita limamu ko nyo he torí sunna ne bi ari ma ma ma ma

so alkoda oye ko alkiwaire so qur'ani je je paperu al ma ko yali sura wi wa qur'ani mari do akini suratu talaq eh suratu talaq sura yo yiko ide qur'an ino yiko yake awa kichi dalili uboya yako ya no yiko yake awa ki dalili dalili wa chubo ko yaku shan ki dalilin ki mudu bo koy ko ki amudu ya kanya yele ma do akini al fasikhu yake talak ma don awri kwabiye awri mu kwabiye al fasikhu ma do awri mutu madila akini talak for example bayanihi iji gwene kuma hairi ma hairi ce ma hairi nubule ce ma mu da ngone kale ama ma n'obele jik ma mụda anwụ na-ekele taki ma ji ogbo ụgbọ alụ ma chiawiri alụtotu ụka ọkọ daba eji ụgbọ ya atụ kuma dachidan taki atọjọ ka onugbunu gọ ya ahụ mgbere ọkọ tinye ji anwụlụ eju ahịa idachite ma chọrọ megadu bikiwa ma chilicha kida igwe inu ji alụ ma nkwọkọ ya chọrọ ka ẹwà

akoko yɛ ni tɔ kuyikuma ɔya yɛ ni kuyikuma tete tsa yɛri wa yɛ ha ɛwɔ si takoe maa tete wa ka a ka ɛlɛ yɛ yɛ mi nu ɛgɛ ɛŋa ŋɛ ma nɛni ŋɛ tsɛ biuzi wa discover kakini ati kakini ɔkɔ ŋusɔ ne kɛlɛ ina ma abu ɛwɔ lɛ ti ni dɔ ɔyìn ya ha maa yɛ ni ɛwɔ lɛ ma a ba jɔ ọmụnụ bụla echi nọda alkohol ma yali ịba ichi nọda ka ya mụ ike anyị jọji akini jọji sheria anyị ka kini egu egu egu ge nke alụla ide o jọji ya ya ya dọkọ ụmụ ma ibiskichi shenku ma biski ma ma kọgele ni de kishulu nge abụ mọn bikos jọji cannot just say kakini weke chunu bụla ma na-enwokelu bikos ọmụnụ bụla ka dọmụ ịka na

weka chunu bule we kini ke chankuli ke gugu nyoko e kana diga de un gugu odo ka ti we da ti ko e chenko yo yeko ga ta ko gbale ta me la mutu amen ki yenga tu tu tu tu tu abana le ijomo omune o e da kini a ariddatu ṣẹ́nkó ọkọ̀ múrí dáa kí ó ń ẹ̀ta pàgẹ̀mú ọkọ̀ ẹ̀wẹ̀ fóhun títí yọ àwá ẹ̀ ọmọ aka ọmọ méjì bí ọmọ mẹ́ta bí wọn ìyá tọrọ ká gbọ́gbọ́ ẹ̀yà yìnbọn ẹ̀yà ń rẹ̀ ó dè òun àbẹ̀kí ṣọ́ọ̀ṣì òun mẹ́ka kàtọ́ka nẹ̀ má kí adàbí kì kọ́kọ́ lè yàn ọkọ̀ yóò ká lótú lẹ̀kún kẹwa òlẹ̀lẹ́mì lò gbogbo ọdọ́ ka ọdọ́ méjì máa ní ogbó kùn máa jógún mi kaduna àbẹ́kí kafanshan ni wàá tí yóò yà yìí òyàlẹ́lẹ́ má bìsìkì tọ́mọ̀ ló àbọ́mọ jẹ́kún mà lẹ́gẹ̀ ẹni tó ẹgbẹ́ rẹ̀ lẹ́gẹ̀ nọ́bà àwọn èèyàn ń kọ́ ya gbogbo gbátú ọdọ́ méjì lẹ́ ibon gbọmọ alejò ọdọ ka màdùnmù ṣẹ̀rí àyè tọmọ ẹni àpẹ́gbàlẹ́tọ́gbá màmá lè ọkọ̀ rẹ̀ níbà ìṣínikẹ́ wá rìpọ́tù ní george george mọ́tàkàdà àdúnmù ọ̀fíṣẹ́ àrẹ̀ àti ní ìṣínikẹ́ yá lọ́kọ̀ gúnlẹ̀ àìrẹ̀ mútu yílẹ̀ ti tàlá àkùrọ̀mọ́ inú alifásitì rẹ̀ tọ́tọ́ dálẹ̀ alifásitì dọ́mọ́ àtọ́lá àkùdọ́mọ́ alìyílá àdọ́mọ́ ọkọ̀ iná langẹ́ bọ́ àgbà kẹ́nẹ̀dẹ́

iniki mudi kpalu kpala ngi kan abe agini ole bu mi yo memewe nguke aloke nda chi no lange boy no lange boy akol da chi adagba de mani in to mai ni hi ile ma gbalu kan ti hi talak iniki cho taka dai ko idun ya niki si alu kpala ngi kon alu kpala ngi ne kan mai ni egbadu kuma anya ko na ko ya ba matini ko ne kidija ile oyo yiko àmì máàlìmí sẹ́lẹ̀ pé àmì sàábà níbi sallallahu alaihi wasallam báyìí ni ìṣe túpẹ́ torúkó nẹ̀ kí dí ìjà àlé ẹgbàdókè akọ́yà owó ẹpẹ́ ní ọgbẹ́ ní àmẹ̀ṣẹ́ ní ìjà àlè mìíràn ọmọ àtúgbò èṣe ọ̀yà nínú ìṣe rẹ̀ ń nẹ̀gbẹ̀rẹ̀ àpò ìrìn tọ́gbà ló yàyà kí ni dẹ́kù yàyà kí ni ṣe ìdà ẹkùn adọ́tọ̀ lákìlẹ̀ we ma takadigi alim talak lele ihidomo enigi kanwa ya kunege chani chani ida kwingine ma takadigi alim tudon maani hili anna talaqa min huquq ar-rajul tudo yiko ba ide haki wa gajona kele iyali du ma takadanin icho tilangjin abebo eni eh ya tupe kijali adomo iyali ma adomo ne enyo tudon allah yani wa ashidu the way adalin wa akimu shahadata lillah yene gbaduku meko ya ba me jengene meji kuma chamene opopa kwehu meke juma kidane ene meji kuma chene opopa kwehu meke juma kidane taku takume kangoya kakini ido ya megene be kuma liga kan me abu meji jali de jali sayyidina ali allah ta'ala anhu ene keleka wato nini abendele wato nini ujo la talaka yanihin aide ha une kawa gini òun kọya mẹ yana abu ẹkọya lẹha ẹkí dẹnẹ méjì yáàlì nínú méjì ma yáàlì kakọya wẹ ìdí ọya gẹni abẹkọ òhun wẹkọ yíyẹ òmẹlú pọlá mẹ ìṣàní sí ìdá yìí yẹni òun pẹlẹ àmà yíyẹ òhun àmà lùmí kí ni sí ìdá hmm. yìí yẹtọ ìzhab fọlẹsà tọlá kúkà bí tọlá kì yẹni wọn lóòdà bí a ó ti yín ọ yìí kẹkọọ lẹ́yìn tó ọ yìí kọ̀dọ́mọ́ yìí ọ̀là kàkà kìdẹ́ ìdí ìsúná nà àbúdá wò ẹ̀mí sí kí òsún nà bì ẹ̀wọ́n lé ọ̀là kìdẹ́ ìbáàbù tàlák òtòdá alẹ́ máa nìyí ìṣètò pẹ̀kùnmá díjà àlìkàmù nìkí mà tó dọ́ yẹ ẹ̀jòkòrò ẹ̀rìn wù ẹ̀ka ń gàdí ni ẹ̀ẹ́dẹ̀ wọn yà mẹ́gẹ̀ náà sani tọ́lá lè máa tí ní ké yá ọmọ nìyàmà àti ọ́yà mi wọ́n dákàdá bùn mẹ́ ìdé ọ̀yà òkọ́ mẹ́ àbẹ̀yàkí ni ọ́yà kí kàngá mọ̀ nẹ̀bọ́ àtìtọ̀ ìnìyà kàngá táwọn gbọ́ kàngá ẹ̀nẹ́kẹ́ni méjì gbọ́ àtìtà dàbí ọ̀yà máa dáàmà kí máa ti ìdà ń padà oṣù mẹ́ta ọjọ́ ọdún ẹ̀ ẹ́dẹ́ ọ̀yà mi gẹ̀ ní ìmúdàgbùkùrọ̀ mọ́ òhàdùn jẹ kọ́ ọ̀yẹ́ kọ̀ ya lè yá àbàpàdé ọ̀yẹ́ kọ̀ ya lè yí ṣẹ̀rí ayé ni askinu hunna min ayati sakantum min wujidakum wala tudaruhunna litudayyiqu alayhinna فإن أرضانا لكم فآتوهن أجورهن واعتمروا بينكم بمعروف وإن تعاثرتم فستردوا له أخرى هذا القرآن تاريخ بياني أويا كيكو أنا كيدي يتولي alùkẹ́ gbòdó jẹun olè alùkẹ́ gbòdó omi olè gbòkẹ̀ dóòdògbó yẹn náà mọ́rin àdóòdògbó tó òbílẹ́gẹ̀ẹ́ oyi ko olu mune kaka kwa yigire ji talaq bunga kọla ojii mune awala ka oji talaq me awala ka me eh awala ka oji mume al awala ka oji mume ama bayani ngobo jiga gini unu buleche nkolo ya te na ne ka an kɔlɛ agba agbamɔ takada bonyu turuku na akpɛ hɔ yɛ im da ma ile ŋɔ na ịdabi bi agɛrɛ mo wɔ kɛ tsɔ akpa mo no logu ama nega la agbɛbi bo logu no ono bila yi haha yi ke ŋɔ enu ɛgɛ nu wɔ kɛ ọbata takada bonyu ɔbata ko mu nugunu na elu ka ma lolo nu ɔdɔ dɛ mɛ

Eh, azihar azihar o ne ido ya nga wiyin adaka ene iliho ewe ene isi yake tenu ene e ke chomawe ini e ke chomaye we unugule eh ene iliho ede kwe matu kwe negele take moye dawo o mado akini hi azihar hi gide egba igbele egba jahiliya e ona kuma ṣeun ma ni inú ọya gẹ̀ẹ́nu mamati kama kọ máa daru nkí dárú máa ní hí ṣeun ká ebe kó dàtíkù ẹ̀bẹ̀ kí yíma ká máa dàtíkù ẹ̀rẹ̀ màṣàkà alẹ̀ gbàgbélé ọ̀nà òmúnẹ̀ kò máa wọ́n ṣàkà lè yi kàkí ní agbẹ̀dọ̀ ẹ̀ ìdábẹ́nẹ́ yi agbẹ̀dọ̀ mi muharrem ongido ya nga wa ba je mai ni oya le ku egba le to gba imudi ilifo npe gbele ya ba won da bi tabaraka wa taala ongi aishu ki ya ya mi saukidwa ime bolo duwa e hola kidei uji onu bleka suratul mujadala khawlatu ma'dudun bleka eh, bintu malik bintu salaba khawlatu lele unugunugu ihe anyị aba na ewa gbadi nkpọkọ iwo gba nabi sallallahu alaihi wasallam yeni wa nabi onu jojo weli okon enu egba ku meje ebo egba ku edago ani okola abayo yi abun egbogu yo ku ngada na gbalu unwo ko ya ya kakini hi onpo ya kini onwe dabe ne giye le ó yíò jẹ́ àti ní kó dàsíkòhùn bẹ̀ kí èmi dàsíkòhùn dẹ̀ àmá màmú dárú gbégbé lẹ̀ mẹ́dẹ́kì tí ọ̀làlẹ́hùn ẹwọ́ gbé à níbi sọ́lá sílámà yóò ọ̀làlẹ́hùn pa níbi ìjọ kàtàtẹ kàtọ́gà ni àníbi kàtọ́gbà òun kàtóbi tọ́ omojú máa lè mọ́jú àti ní tọ́ ẹbọ dàbí nẹgbẹgbẹ lẹgbẹ àmá ìsìlámù á ọ̀nà àpáyú ìmísì òkèdò á ẹ̀mẹ́bọ̀ lọ́dọ́á yẹ́nì ẹ̀hẹ́n wọlé dínà yóò záhìrì náà mínkù mi nìta ikùn tó máa yẹ̀hó dúnà lè máa kọ́lù fọ̀tàrí rọ̀ kọ̀bátì ẹ́ tọ́ ọjọ́ àkíní ẹnẹ́dókè ìnọ̀yà táàkì kọ́yà lọ́nà abánẹgẹ̀dẹ́ ọ̀nà ẹ̀dọ́yà ń awúyẹ̀ ń bá yẹ́nì ẹ̀nà abánẹlẹ́ ṣe ìṣòro lẹ́sẹ̀ adó ìlà tánẹ̀ àbẹ̀ àkújẹ ní ìdúnwẹ́ ní ọgbọ̀ mẹ́ta jẹ́ àbẹ̀gà kí ní ìjà àlejò ọgbọ̀ mẹ́ta lọ́gbà tákì ń kọ́ yàkùnmá ní gidàrí dọ́là ṣọ́lá wa ń kọ́bílẹ̀ rẹ̀ ń azihar azihar tó yé kọ̀ ń ṣe kẹ́kọ̀ọ́ yà lọ́nà lẹ́ẹ̀kẹ́ àníkẹ́rù dàbíá àmátàkẹ́rù dàbíá àkànyàkẹ́dẹ́hùn alejò mm. ọgbọ mẹta mm. òye ní dúró ọgbọ mẹta yẹ abẹgàkẹ ọ adùn ìlàta ni ìwọn nọ ọnà ọyà ekọ múlẹ kí wọn dọmọ kọta kàmá kọlà ọjọ ìwọn tani àbí má lè mi ṣe adi báàbí wa ìfàmílẹ tá a fi fi kí o màá dé lẹkàkí ní alihan alihan ẹnkù màá dọ alihan òun ti ewa gẹbọ ẹbù igọ. ebe igogide yi aliana náà edinai e ọma abeke e dinai ehu abeke nneju e ọka eyi enye ọyawe ehun ado aliande ṣeun kónú obìnrin kí ọkọ̀ mú kọkọ̀ ya ọkọ̀ yẹ ọkọ̀ ya ìzìnájé ìyẹn àkàtọ́gbà kí ni mi mú ọkọ̀ mi uli ọmụ n'obele eju m iji alị ọgọ enwugwe ihe ugwu m ido n'obele ihe uwe ma menwu ma gwuo ma kụta n'ụjọla ma ma izi na ke ji alị ọgọ enwugwe ụnụ alụma wudal ma ka omi gide agbade mkpa ma ewudele ụnagụmalị onwe yi eme ngiji ọji anya ka ya na ehe eneteke eji kwue ko nkwere dakumeli enu nkete ji alị ọgọ enwugwe egwu amewa eneche na omole yóò ŋẹ́ nẹ́nẹ́ mọ́lá dún yọjẹ́ àìní tọ̀ ẹ̀dọ́ àmọ́ hizba mẹ́lẹ̀ ọmọ ha ẹnẹ méjì kí wọ́n rẹ̀ ọ̀gá ẹnẹ méjì kí wọ́n yọ̀ǹgà tẹ̀ tàlẹ́ ẹ̀jẹ̀ kọ mẹ́lẹ̀ tí ó lọ́kẹ́lẹ́ kìí yìí náà máa wó inú òun ó ló bilẹ̀ ìlì kí wàá ka ẹ̀wọ̀n máa wó ọ̀bọ̀ mẹ́lẹ̀ tó dẹ́hùn amẹ́nẹ̀ ìyá iná amẹ́nẹ̀ ìyá lè mú wẹ̀lẹ́m yá tóbi arúgbó àti ṣọ́ àdá ilẹ̀ ìní ìyá lè mẹ́lẹ̀ tó dálẹ̀ ìtàlẹ̀ ọ̀gbọ̀ mẹ́lẹ̀ máa wó ole ka waje katu ga waje ni fiki ga waje o katika tafsiri yeni ni fiki ufiki walola de itali ogbo o oh, ma wenele unu bleyin imuda chuwe ke chone kele kisuwe waka alkali kakini ulione kele kidabaweje hujali

والخامسة أن نعم. لعنة الله عليه إن كان من الكاذبين ويدرأ عنها العذاب أن تشهد أربع شهادات بالله hmm. إنه لمن الكاذبين والخامسة أن قضب الله عليها إن كان من الصادقين ọ̀la ilẹ̀ àn dẹ ọkọ̀ ọkọ̀ ọ̀yà ẹkọ̀ ilẹ̀ àn àmà ayà ẹkùnmà alẹ́dùkọ̀ ilẹ̀ ilẹ̀ wọn aláwọ̀ tàbárkà wọ́ta aláìníhì والذين يرمون أزواج ولم يكن لهم شهداء إلى أنفسهم أنك ما ننملك يا كروبيان شنك ننملك مكروبيا وكشوكو أني جالي ملك جالك مكروبيا oye chohe ma maruto ma kulu marubayi adari leje firakun laysa yushbihu li firaku qad infasakha talaku qad fasaha nikahi bila talaki ile memudaru inega gini ukeun ukenu megbologu bomi

sheria kakini oye elele bawe kunga nyadaru idaru e kumenyadaru makue kungwa ogba alikali kumenyagebo wekechi onekele enyagebo mele kakini unge geskia ngaka ye ebo mele ngego wallahi tallahi billahi alladhi la ilaha illa huwa geskia na aka ye miba ushili jali kijoko wallahi tallahi geskia na aka ogele ngena aka ye ebo kakini gaskiya mu haka yi wal khamisatu ya eh, gaba kelu kakini wala duko ya ga hanya ka ba ba eh innahu lamina in ka ala ah, na tallahi al ajaba kini amma ojo ke doji un kun ejo na kele shan ke mu di mi ebo aki gaskiya yi e ebo me eh, kelu ke doji un shan ke di mi ma moye edwa amiria ka edewo

yẹn wọ ẹgbọgbọ kọ ojú ọkọ mi jẹ mí ìrọyìn wàláhì tàláì ọkọ mi jẹ mí ìrọyìn wàláhì tàláì ọkọ mi jẹ mí ìrọyìn wàláhì tàláì dẹkẹlẹ ọkọ mi jẹ mí ìrọyìn wàlùkàmì tàtà ẹkẹlú anagadabaláhi àléhà ẹbọ àmọ ọjọ kí lójú omi kò sọ yàgídẹ nǹkan na mina sọrọ kí n ṣe kí múdìgẹ sí àmọ kọ mi ká tó ẹbọ lẹjẹ ní àwọn màákọjánù màá àrùkẹ gọlì mẹ ọ nà kò máa gbóná ẹbọ ilé

ọkọ̀kọ̀ ya mú dáró ẹ̀rẹ̀ lábájọ ẹ̀mí ọkọ̀kọ̀ ya igide ikuma ò dáró igide ma dọ́ akini alihan ma mú dáró mádàbí nọ́lá má gẹ̀ ọkọ̀kọ̀ ya mú dáró tọ́lá akíkide ma dọ́ akini alihan tọ́ hmm? ṣeun kò wà jẹ́kọ̀ọ́ láhùn ẹ̀ẹ́ ṣẹ́un kò ya jẹ́jẹ́ nìyí ọ̀bọ̀ kọ̀kọ́ mi gọ́ omíwọ̀n ní kí wọ́n ṣọlẹ́mí aláti gọ́lámí ẹbọ̀ bẹ̀ náà kẹsíkíá mẹ́ ológun bàbọ́ mi kọ́lá ẹ̀kí ìlúgbódó omi o tọ confession dẹ̀ confession díẹ̀ kò máa nẹ́dù mú mú kọ́ọ̀tù kò máa ọ̀nà àdúgìlì ọmọbìnrin ẹ̀jẹ̀ wájú ìjẹ́ òǹkọkọ̀ mú dárú ìjẹ́ òǹkọkọ̀ mú dárú máa ń pa ìmá jẹ́ ní òǹkọkọ̀ mú dárú ìmọ̀ máa ń dárú kí náà máa jìnà rẹ̀ kí nẹ̀ẹ̀nẹ̀ kìjà táwọn kí àmú dárú ọdọ̀ yọ́dẹ̀ ọjọ́ bí mi gáà nìkún wa maka ohun jẹ́ yẹ́nì ìwọ́n ti tẹ̀lé lọ́sí ọjọ́ gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀rẹ́ hmm. wọ́n yẹ àdáríkẹ́ bá ní ìgbà tó yí kàkà màkẹ́ ẹ̀rẹ́ gbogbo ọ̀rẹ́ àtẹ̀kùn ìgbà tó yí abẹ́ àtàlàbẹ̀. ṣẹ́un kọ́ nẹ́kẹ̀lẹ́ jẹ́ kólóbìlẹ́má yẹn ọ́ nẹ́kẹ̀lẹ́ kì yẹ́ máa hádì sí ojú òun kì máa yẹ ní mánìkẹ́sì hádì ojú òun ìgbìgbò ìyá ọmọlẹ̀ àbùnkọ̀ ọjọ́ ìmájà kàmùnẹ̀ lín ọmọ ko umi no no bla ba yo ija ka cho yo na ija ba yo ko ma sheria umi ku cho na kala ko ma no atan uni ke wa ka kini uchi jina ko ne gide abo ma no atan ma ya go mi tali deli on gumda no bla ma pa ona kala ko ju ko no bla lema so da la sharia sharia islam is very very conscious of value dene kamune ne ishe mi li jima ko kamune ne kishi to da la iya onetsi yi na ọjọ́ dọ́ ahụmahụ talidele ọjọ́ mda iti ichete alụmahụ ongichi ọjọ́ biti inwe ochete alụmahụ nga ahụmahụ imda chete alụmahụ o na enwe ya ke ameme le ya ajọ gbe nihi awa mele gide alene gide alene kijoko alija ali konetale loji jina ko alhamdulillah ameme ameli to ẹnẹ̀dẹ̀ wẹ̀kwani ló ti yí àdùmọ́ pàbò yí àdùmọ́ wẹ́ àpáyí wẹ́ pàbò yí rùgbé jẹ́ wẹ́ málẹ̀ wẹ́ pàbò ma ń mákó dárúbọ lamáté skírìmì máa yá ṣáájú máa jẹ́ tàbí o máa yóò gbẹ́ni yóò dúdú eye ugbò máa yé ya ṣèṣì yìí nálẹ́ kùmẹ̀ àmẹ́kẹ́rẹ́ fún máìkì eye ìjọ́lá màmá yà amúnẹ̀ eye

gbogbo ma kúnyí ma láàánú ìjìgbò yìí ẹni ẹni ọmọdé ẹni emèrè ọjọ́ ẹ̀wọ̀n lẹ́hàpù dẹ́ ẹni ká ẹni ẹ̀hẹ́n kọlọ̀ nálẹ́gà máa kà dẹ́ẹ̀lẹ̀ ẹni ọmọdé ẹni èyí kẹfà kẹwọ́n ma túnmì nínú iye wàhálà lè yìí lámà ma ma

atalak na doji muna kola yi awu yo la ida tanu o ya kini wal mutallaqatu abubule e wal mutallaqatu bubule koko kuma yatarabbasna bi anfusihinna thalathata quru ama magu kwenyola ma magu magu ye kuma ibitola ma thalathata quru kuma nikihoga e, kuma nikihoga ili ho meta chi

ikwu ida ma dɔ olùbìlà agwa na ya ci ya ci macha ka kusu mɛta kusu mɛta nu ita ma dɔ haila mɛta abɛkɛ fɛ mɛta tiɛ nkɔkɔ yɛ kɛ ŋini e ɔna yɛ e, janɔ ka haila oṣù kalima tiɛ nkɔtɔ mu na ya haila ti ɛkɛ yi lɛmɛ haila ta ọ na la na haila

ẹ̀kẹta ọjọ́ ǹkẹ̀ mílẹ̀ kú yádá ọya lè òjìgbò ìmá ọkọ̀ múnẹ̀ẹ́ni kú máa dà sí bọ́lá mágẹ̀ẹ́nu ẹ̀dàdùnwó nìkẹ̀ ọkọ̀ pẹ́ àmọ́tàkàdà bọ̀ wọ́n la máa lè tí ní

aya dili meji nyogun ome mejo bakara manya aya kelu e suratul talaq ko so mongo bayano lale omo ni de qurani ni suratul talaq ine suratul talaq ego aya ke manya albakara amma ya mai jiki adama kuma hakan wa alkunubula adekule ide aya kele isratu talaka wajen kama kinihi wallahi ya isna min almahidi min nisa'ikum unubula dukile gagbeju yiyan ki ma ń ga hailagen adekule

jẹun kì nọkọ òun kọkọ ń mú dárú ẹ́ oṣù mẹ́ta kàtígọrọ lámúnú àkàrẹ́ ẹnẹ mẹ́ta ẹnẹkì haila kípa bọ́látẹ́ ẹnẹkì má ṣáni haila tán àbẹ̀kẹ́nẹkì ìṣáṣí haila má haila ń mú dábọ̀ tẹ́ oyó ọ̀gá kàkì akẹrẹ bọ́ una

ayele akura nu be do aka yele nga ma ka ele oyodu ko yonwa eh, nga de nyawo ma mo nga lo che gole ele unu gunu gi unko nga nga do mi ma mo nga je nga mo mi so ko yonwa 35 35 maka dade ka to gare bulugu be eh nito nga mo ko bo ane be eh amunu lugu ke we ele 3 nga gba makata makata te katoka ni ye ni last price kunge ni kino makata yengwe ba 25 namo ngale kadi amegi ojo ne dukera ngoto yi 25 ngale kadi we mane keri 25 un kama me dozoka oko agate ko gane oko jukunga gbo ojupa ko chakaji 20000 naira the end of the month inya no kwero ko gide dan keni gide ono glati ni ba ojo ma ki ane o sudan ojo ati ni wa inta asartum o ko ko madu wi gwiti tabale ko ta turdu lo qura ma do malanga ne mne kine inta asartum fa turdu lo qura iya mudoko iya mudo ngaba ya ne tabale lóbìlẹ̀ ní ọyọ́dúkọ yọ́nwá ọ̀nà ẹjẹ́kùn agbì yẹka yẹka yẹka ọyọ́dúkọ yọ́nwá bá kékeré is affordable ìjẹ́ra takọ́kọ́ ẹ ní nóò ẹnkùn ẹni kí ra 70-70 naira wọn aládùnmọ̀ èyí ètò ọkọ̀ pápásì ọkẹ́kẹ́kẹ́ alẹ́lẹ́ pápásì omi ajẹun omi agbómi omi ọma yẹ́ wọ́n máa nẹnu ẹ̀kẹ́kà 70 fasatu rabi wa lahu kuda ka haka ba kai don malan muna tare kon sharia kinyo en du iu balance kuda le ona kunu blogo ne le ya kunu blele wa na ji da ga no ona le ko ya o ma ni ona le me ko mu daru yo ma bingi ni o ya allah ta'ala ni wa iddatuhunna ayadana hamlahunna wala ko ajaluhunna ayadana hamlahunna yoma bibe ki ide utapa category amune melele itapa mem imda bi category eneka ibe nya chuka ki bobole onu bule ki cha choga haila tane un wa choga haila normal ga haila ichachi ọkọ̀ àkóhun ọ̀nà kẹlù kàtígòrè kẹlù àdé àbáyé rẹ̀ ẹnà kẹlù ilẹ̀ ọjọ́ kọ́ mi nsubu ma kini wal mutallaqatu yatarabbasna bi anfusihinna thalathata quru ojo akunu bile ogele ba ohun ki gwane iyo ga haila ti onuka ki ife idabi sere keji ife idabi sere keta ife idan sapa alka bubule kuma ti haila olu dudu ji melule nga gbanwala agbo imi ni ire ojo akiwa la yahillu lahunna illa bangunu bile nifa أن يضعنا na يكتم أن يكتمن ما خلق الله في أرحامهن أنا رياك كي إدك أقول مش ولا ميجي ميجي إدة الطلاق إدة الوفاة unu bile koko ya adiku unu ko ya iku ka aka gide ije te bi ku yo ha ku na ba kete ode e joju oji oloku e joju oji ona nge majagu e jenarida oyo juma juma gwola wa odogwa nga

oṣù múra lè gúnmi ojú dò ẹn orí akẹ́ ẹn oṣù lè gúnmi ojú dò abẹ́ kàkí ni ẹ̀wọ̀n lùmí ní ẹ̀kọ́lọ́ bẹ́lẹ̀ ojú àti ní nkúnna yóò mí nàbí láì wọlé omi pẹ́ di ìmáàni kọ́ ọjọ́ pọ̀ yóò ti dára ọgẹ́lẹ̀ èyí kẹ́ kọ́ ẹ̀lọ́ ẹ̀jẹ̀ lọ́mà kẹ́tí ẹlẹ́nẹ̀nọ́mà ẹlẹ́nọ́mà yìí múlù tẹ́jú gẹ́dẹ̀ ọkọ̀ wọ̀bù úlẹ́tù húnnà ọ̀nẹ́kẹ̀lẹ́ àmọ́kọba abúkùmàtí ọkọlẹ̀ àhákùbìrọ́dì hínà fi zálìkà àmà náà dàkùmá dọ́yà dàbíà in àràádù ìsìláha kẹ́kùmá tí ní kùmà dàbí sàngọ́rútọ́gbá wọ́n yà dọ́láwọn dàbíà ọkọ̀ kẹ́ ẹnu ẹnu ẹgẹ̀nu ẹdẹ́kùgbógbó oṣù méjì ìbọ̀pẹ́ ẹ̀ẹ́tọ̀ onge da ngom do yeme onge da ngom do yeme oye onge chaba yo yake sho ko no blado ado ado lan wan ono da biya ko to ola yesu ko ya le wudu ke da biya ho ya kini age to ile wudu me em da biya ho ya me yiku aka mu da mu yada mana chade ya me gbadu iku aka mu da mu yada toru iku

ẹwọ̀n yà ní agwụtaka ya ọla ụjọ nke enihi e, obi akpụ m dụ nwa nkwụ yi ngwela ka bekee ji ya dị nyakwu ee omalụkwụ ha lịkwa dị na-eyi ekwe mọ ya ye ọgwụrụ e nwa agwa agbụrụ uche nye ya yi adịghị onwe je adụ onwe je o torí wẹ̀ gbẹ̀rẹ̀ ohun ẹ̀dùn yìí wọ́kẹ̀dùn wà wẹ̀ṣadú èmù yìí ẹ̀wọ̀n yà

onubule imudu okolodu ẹ̀yà nọ èkejì àtúkọ ẹ ìyá ìdánmọ̀ tó dáálẹ̀ onubule dágbà nọkọba ẹ̀wọ̀n ìrùn dúkò ń àti ẹmúdùgbò yí àti amen ẹ̀mẹ́mí o a nà èyàn àdẹ́wẹ́ a nà máa jàkàyọ̀ ní ẹ̀nà alùkálù ìdọ́gẹ́nẹ̀lẹ́yìn ẹmájàkà ní àníkára ní àmẹ́mára wàlìrìjáàlì àlèyìnà dárajà afúrúgbòlòbìlẹ̀ gbítìkàdé ìrìnṣù ìṣe president ìṣe prime minister ìṣe ọkọ̀ ọyọ́ àkọ́kọ́ òun ìtìpà ojú ọkọ̀ dátẹ̀wẹ́ ọlọ́nà dúkẹ̀ṣí gẹ̀ṣọ́lòbìlẹ̀ ọkọ̀ ẹ̀ dátẹ̀wẹ́ ẹgbòlógún bọ́kọ̀ ọkọ ṣùgbọ́ra yín

tuki macha akuwe chairo na kelagu yege ni ishin jange wiye ni welu ipo jiku eme e ma lo nki gbera polisi ya me ami gede to ame a ha e ga ba mi e ati ni ti hayi to je nge a e ma no nge e ma e ma no nge be ke ame hun hun ti ko ba nga be kuma jayi yo ya ya ya ya wealụ ikpojikwu egbugbere enye nwachi ụkpanyị wee becha n'obele eche lụ tụrụ ala echa nkwuli ọla ahịa gbado ekpọkọ wa cha nkwuli echa ka nụkpanyị ka nike kpọkọ igwe wee nudu ankwuli chekpọ ee bokele me anarị ya gakọ n'obele ya chiwo nchinu ya je ya gbọ anibi sallallahu alaihi wasallam na ne ne ki hume iye ya kpigbi kunu bele kpigbi kete egba na enwe gbere waka maka ịdachi ịnị ama ya sahayi iwe one kelele eche anya ọnụ bebụ aka kedowụla aka na nwunyo ya itigwe ke kedowụlụ ke nne na ya e, e, ya onu da oda domo ki aduhu ule ki muda ale dowe kiche moda onu gunki amola ni dakidu aso baba ba mi ola anyo onu ya choga maruto asibiti baba ni lati ni lo tomo eh ele tan awole se egba waju ona mi kudu e tomo ro eh o lele koji me e bo ni eh, eto una do enogo ya ede eh, acha ti ko amede amuru tubo go mi ta gba imi tere gba um, ya se dabu dabu mm. ona ona ka kele ki koji ko

yẹlẹ ti edugbẹju le wo kolo hadini dɔn o ne adaba o ne adaba ne ɔda dɔn ma ko nɛgi daba tako nɛgi daba yɛ mo de zini tako nɛgi daba yɛ mo de zini ɔkɔ emudɛnɛ kɔkɔ emudɛnɛ kɔkɔ ɛyɛ ko nki daba ko nka daba yi ɛnɛ kɔkɔ yɛ ma yɛ ko nki daba ɛyɛ mo daba iya mo daba wa.

eh takuma daba onugunugu ma maola mu maola himola ije akini ma ma ma tola no yo owo e aleikum egbo chulu apada kokoro dago isogene len so en islam aka wa ele e a atola no tabale ka okoro wa eh, gobo yoten okoro a chobon obile e a a ikujita e bale ọmọ yẹ àti ìdába nínú islam ẹjẹ kama ẹkẹ dába kò lónìí ẹni àti ìdába nínú ọdọ yóò yẹ kama ṣọgẹlẹ ní ya nìbókù máa dába pàízi ní ìwẹ̀tẹ̀ ṣọkọ ẹgbà kẹtí nìkú máa dába alùkẹtí nìkú máa dába lè alùkẹtẹ́ ìdánwò ìjọ tí mo lè ṣe àdùbà wọn ẹwọ láhùn azizun hakim láhùn lójímá yàjọdọ kàtùbárí kàláhùn ọdún hamdika ẹṣẹ́dà láì láì láì láì láì